الحمد لله وحده أنجز وعده ونصر عبده وأعز جنده اللهم صل وسلم على من لا نبي بعده صلى الله عليه وسلم وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀yin olùgbọ́ wa nínú nǹkan tí gbogbo ayé ti mọ̀ ní òun náà ni pé àwọn ènìyàn wọ́n máa ń lo àkókò tí àjálù bá ṣẹlẹ̀ wọ́n máa ń lo àkókò tí àdánwò bá ṣẹlẹ̀ tó ilé tó oko tó gbogbo ayé wọ́n máa ń lo opportunity nì láti fi polówó àbí láti fi gbé lárugẹ nǹkan tí wọ́n máa ṣe jùlọ mm-hmm. àwọn tí wọ́n wà níbi ìbàjẹ́ wọ́n lo àkókò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àjálù wọ́n á lò ó láti fi polówó ìbàjẹ́ wọn hmm. wọ́n wá máa ṣàlékún àdánwò wọ́n á máa fi àdánwò kún àdánwò tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ fáwọn ènìyàn hmm. àwọn tí wọ́n jẹ́ ẹni òdodo tí wọ́n jẹ́ ẹni rere àwọn tí wọ́n jẹ́ ẹni olùmọ̀nà wọ́n máa pe àwọn èèyàn sákìyèsí pé irọ́ nílé yìí ẹ má tẹ̀lé wọn hmm. ẹ má gba ọ̀rọ̀ wọn ẹ sì má fọ́lú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ náà àwọn tí wọ́n jẹ́ ẹni òdodo yìí wọ́n tún máa ṣiṣẹ́ lọ́sàn lóru láti mú àdánwò tó bá ka àwọn èèyàn láti mú kúrò tàbí kan reduce àdánwò náà hmm. eh, pẹ̀lú ìlànà tó bá ṣẹ̀ríà ìsìláàmù mu hmm. ìrẹ́ mùsùlùmí tó ń gbọ́ mi tí ọba ti wà nínú ìbànújẹ́ kan àbọ̀ wà nínú àdánwò kan àbọ̀ wà nínú àmìwò kan ọ̀ràn ẹyẹ ní fún ẹyí tó kí o padà lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba wa subhanahu wa ta'ala hmm. torí pé àdánwò àbí àmìwò àbí mùsíbà tí ó bá ọ yìí kọ̀ wá bá ọ fún rẹ̀ mùsíbà ọ̀ lẹ́sẹ̀ kò sì lápá kò sì lórí ẹnìkan ní ń darí ẹ̀wà abẹ́niyàn hmm. tààlẹ̀ ń darí ẹ̀wà òun náà ni ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo nígbà ìbànújẹ́ àbí nígbà mùsíbà àbí nígbà fìtínà ẹ kó padà lọ bá ọlọ́run ọba torí pé mùsùlùmí gbọ́dọ̀ gbà yí pé mùsíbà yìí kò dá wà fúnra rẹ̀ hmm. àti ọlọ́run ọba ló fi wà pípadà lọ bá ọlọ́run ọba yìí subhanahu wa ta'ala nígbàtí àdánwò bá bẹ́ ènìyàn yóò jẹ́ ká máa mọ̀ pé ènìyàn ẹlẹ́sìn ni yóò dẹ̀ tún jẹ́ ká tún máa mọ̀ pé ènìyàn ọlọ́pọlọ pípé ni torí pé kí ló fàtà àfi sọ pé yóò jẹ́ ká máa mọ̀ pé ọlọ́pọlọ pípé lènìyàn torí pé ẹni náà ọlọ́ọ̀bẹ ẹni tó mú mùsíbà wá ẹni tó dẹ̀ mú nǹkan wá òun náà lọ mọ bí nǹkan náà yóò ṣe lọ ọlọ́run ọba jẹ́rìí eléyìí nínú sọ́tù tọ̀gọ́ọ̀bùn ààyà ẹlẹ́ẹ̀kọkànlá ọlọ́run ọba sọ wípé máa aṣọ ọ̀bà mi mú sí bàbí ilá bí nílá wà máa ń yùkmín bílá ìyá ìdíkọ́lá wàlúwàlú bí kò lè ṣe náà lè. No calamity befalls but by the late decision and qadar that is divine ornament of Allah and whoever believes in Allah He guides his heart to the true faith with certainty. The deeds what has befallen him was already written for him by Allah from the corner, And Allah is the all-knower of everything. Ọlọ́run ọba sọ wípé máa aṣọ ọba mi mùsíbà kò sí mùsíbà kankan tó lè bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó lè bá ènìyàn láyé tí a wà yìí ìlàbí ìbìnlá máa aṣọ ọ̀bà mi mùsíbátì ìlà ìnílà. lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ti kádàrá ẹ̀ tán ni yóò tó ṣẹlẹ̀ hmm. mùsíbà kankan ò lè ṣẹlẹ̀ lẹ́yìn kádàrá ọlọ́run ọba. máa aṣọ ọ̀bà mi mùsíbátì ìlà ìnílà. tó bá ti wá rí bá ní ìta bá ti gbà yí pé ọlọ́run ọba ló mú mùsíbà wá ọ̀dọ̀ ta ló yẹ ká lọ ọ̀dọ̀ ọlọ́run ọba náà ni hmm. ọlọ́run ọba fi sọ pé wa man yu'min billahi yahdi qalbah wọ́n bá bí ọ léèrè pé kí la fi kojú mùsíbà kí lórúkọ ẹ̀ ìmáà Tá bá fẹ́ pàdé àdánwò sáà sì fẹ́ kí àdánwò náà kó pòórá àbí kó ومن يؤمن بالله يهد قلبه ọwọ́ dàbí ẹni pé tádàmú bá dé èèyàn ní mọ́ tí ó yà sí mọ́ hmm. lọ́lọ́wọ́ bá sọ pé yahdi qalba yahdi qalba tó bá ti lọ nígbàgbọ́ ọlọ́wọ́ bá yọ tẹ̀ náà Suratul A'raf ìta amújáde ń bí ìta kanú Suratul Taghabun aya 54 òun náà ń jíwò rí pé gbogbo orúkè rúdò torí ọ̀sẹ̀ rẹ̀ lórílẹ̀ ayé yìí ẹlọ́mọ̀ pé abẹ́ àṣẹ ọlọ́run bá náà lọ́wọ́ hmm. ọlọ́run bá sọ pé ala lahul khalqu wal amru tabarakallahu rabbul alamin ala lahul khalqu wal amru tabarakallahu rabbul alamin kí lọ́lọ́wọ́ bá sọ ọlọ́run ní àlà ẹ̀tẹ́ tí ń kẹgbọ́ láhùlẹ̀ kọlùkù wọlé amòrò èmi ni mò ń dẹ èmi náà mò ń pa láṣẹ ìyá máa dá nǹkan gbàmí tí ò ní lè kọ̀ǹtró rẹ̀ hmm. ìwọ tó ń gbọ́mi tó ọjọ́ ma bàbá tó ń gbọ́mi tó bí ma ìwọ ló bí ọmọ ìṣògùn ò lè kọ̀ǹtró rẹ̀ hmm. ẹ̀ka àtọ́ fún ara rẹ̀ rà ò lè kọ̀ǹtró rẹ̀ hmm. àwọn nǹkan tá a ní òun náà ní control subhanahu wa ta'ala. aláàláwò lọ́kọ́lùkù wà láàmù. ó wá fi máa ròyìn ara rẹ̀ wípé kò sẹ́ni tó jọ mí ló fi sọ pé ìparí ayé ẹ̀yàn fi yíwa yí pé ẹni tí ó máa ní nǹkan tí ò ní lè darí ẹ lọ́pọ̀ jù hmm. ṣùgbọ́n ẹni tó ní nǹkan tí darí ẹ nìkan náà ni ọ̀nà ni Allah subhanahu wa ta'ala ẹ̀yin olùgbọ́ wa a wà ní orílẹ̀ ayé lákòókò tá a wà yìí à ń kọjá pẹ̀lú agbami àti rúkèrúdò àwọn dàrúdàpọ̀ hmm. àwọn ìṣẹ̀lẹ̀ amílẹ̀ amílẹ̀ hmm. amẹni hmm. tó strong tí ìṣẹ̀lẹ̀ bá ti mẹni tó strong ẹni tó strong ń kọ́ ẹ̀jẹ̀ tí pé yóò gbé dànù lọ́ní eh, àwọn ìṣẹ̀lẹ̀ tí mi ayé jìgìjìgì à ń kọjá lára rẹ̀ lákòókò tá a wà yìí àwọn agbami odò tó jẹ́ sí pé akọni omi ó ń kọjá lára ayé lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí kí la kọ ní omi náà òun náà ni corona virus corona virus ọ ń kọjá lára ayé pẹ̀lú agbami ìdí omi tí ń gbé gbogbo nǹkan kódà àwọn àlọ́ alágbára àwọn agbami wọ́n sì kí wọn àwọn agbami tí ń kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀ ayé yìí àwọn ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀rù wọ́n ń bẹ̀rù bójó kò sẹ́ni tọ́kàn rẹ̀ balẹ̀ kódà a rí nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn tó rò pé àbí àlùkìyàmọ̀ ti dé ni àbáyé ti fẹ́ parẹ́ ni naam àwọn ènìyàn tádánwò bá dé báyìí kálukọ́ ma wá solution káàkiri kálukọ́ ma wá fún ìgbóni káyàsì kí lọ́nà àbáyọ báwo láti ní lùgbàdì àìsàn yìí báwo láti làkóòrò coronavirus eléyìí ló fi jẹ́ sí pé lákòókò tá a wà yìí àwọn òpùrọ́ ènìyàn àwọn fọ́wàáyínà ẹ̀sìn àwọn fọ́wàáyínà ayé bákan náà wọ́n máa lo àkókò yìí wípé torí pé wọ́n mọ̀ páwọn ènìyàn kálukún wọ́n náà àbáyọ solúsàn solúsàn kálukún wọ́n káàkiri hmm. àwọn ẹni burúkú ìtẹ́jọ́pò rẹ̀ sìn yìí tọ́túnjọ́pò rọ ayé yìí hmm. wọ́n lo àkókò yìí láti fi tún polówó kíni àbúrò wọn wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ máa sọ àwọn ènìyàn látara ìṣẹ̀lẹ̀ tí mi ayé lọ́wọ́lọ́wọ́ yìí hmm. nígbà tá a rí wípé àwọn ènìyàn yìí wọ́n ń dààmú ayé láti sáyé nù wọ́n ń fòrò àwọn ẹ̀dẹ́ ènìyàn láti jẹ́ kí wọ́n ṣubú sínú ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba hmm. láti jẹ́ sí pé kí wọ́n jìn sínú ọ̀fin ẹbọ ṣíṣe tàbí kí wọ́n jìn sínú ọ̀fin mistake hmm. láti pé kí wọ́n ṣe nǹkan tí ó jẹ́ àṣìṣe síwájú ọlọ́run ọba wa subhanahu wa ta'ala àwa rí wípé ó yẹ ká mẹ́rin sí àwọn nǹkan yẹn ìkan alákọ̀ọ́kọ́ tó jẹ́ kan àkọ́kọ́ tí akọ́kọ́ rí tí ó gbalé gboko yìí òun náà ni zaamu àwọn ènìyàn ti ń polówó káàkiri wọ́n ti ń polongo káàkiri wípé tó bá ti sí àlùkùránì ẹ̀yin olùgbọ́ mi tí ń gbọ́ mi nì ah. ẹ̀yin tó bá ti ṣáàlù Qur'an mo mọ̀ pé wọ́n tó ń gbọ́ mi líná wọ́n ti wí fún wa ná ó ti kárí ilé báyìí gbogbo àwọn ènìyàn ni wọ́n ti fẹ́ wí fún wọ́n ní tó bá ti ṣáàlù Qur'an wà á bá irun mẹ́ta níbẹ̀ ságbé hmm. Qur'an rẹ kó sí wà bá irun mẹ́ta níbẹ̀ hmm. wọ́n ní tíyẹn bá ti wá sí Qur'an ni tó ti bá irun mẹ́ta yẹn níbẹ̀ tán kò wá mú irun náà hmm. wà wá fi sínú omi wọ́n ní wàá máa wá mu omi náà wọ́n ní tàbí kọ́ òfin wẹ̀ èyí tá à ń gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni kí wọ́n ní ká mú hmm. ẹnìkan tó kọ́ọ̀lù ní ìbílá ìpẹ́ iná ní ọ̀lẹ́ yìí ó ní wọ́n ní èèyàn tún lè fi wẹ̀ uh-huh. irun yìí wàá fi sínú omi wọ́n ní wàá mú tàbí kó o máa fi wẹ̀ wọ́n ní tó bá ti mú omi yìí tàbí wọ́n bá fi wẹ̀ wọ́n ní kó ọlọ́gbà fún ìwọ àti coronavirus ọ̀tá ní ẹ̀kọ́ ní sí ọ ah, ah, ah. anti-coronavirus àwọn tó wá mú irọ́ yìí wá wọn ò dáṣọ lásán ọ̀ hmm. wọ́n gbọ́dọ̀ fún ní chain ẹ̀wọ́n ni made in kíni ah, ah. níbo ló ti wá wọ́n ní ah, made in Makka àti made in Madina hmm. wọ́n ní láti Saudi Arabia ló ti wá wọ́n ní láti Makka ló ti wá hmm. àwọn mẹ́sàn gbé láti Medina ló ti wá wọ́n sá gbé wá bá nìyẹn nàám ẹ̀yin ògbọ́n mi alákùnrin tẹ́ nílà káyì ẹ̀jẹ̀ ká máa tú àwọn irọ́ ń lábẹ́ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká máa tú jáde pẹ̀lú àwọn nǹkan tí ń bọ̀ yìí lẹ́sẹẹsẹ àkọ́kọ́ náà onílàáká ìtò ń gbọ́ mi ó ká mọ̀ ìpín ní wọn wà nínú Al-Qur'an wọ́n ní tí wọ́n bá wá mú yẹn wọ́n ní mẹ́ta ni tó bá wá mú wá fi sínú omi tó bá fi sínú omi wá mú tàbí kó fi wẹ̀ tó bá ti mú tó bá fi wẹ̀ kò sí coronavirus nínú ìtẹ̀lẹ́ Àkọ́kọ́ lọ́mọ yìí gbé Al-Qur'an tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí wọ́n náà máa bá ní nínú èyí kẹlọ́mọ̀ pé Kitabun Karim tíra alákùnmọ̀lé ní Al-Qur'an Karim. Ẹgẹ́ bí Ọlọ́run bá ti ròyìn ẹ̀ láì mẹ́yà àwọn àyà Al-Qur'an. Ìdẹ́kágbé ń bẹ̀ sọ́tò wákà láti 77 títí dé 80 ọlọ́run kí alùkùránì ó kì í ó kì ní oríkì ńlá ọlọ́run bá sọ pé innahu laqur'anun karim innahu laqur'anun karim fi kitabin maknun fi kitabin maknun ọgbọ́n ṣe ń kì maknun Ọ̀rọ̀ sọ pé kẹrìm. Ìnáwó lápúrọ̀ àánú kẹrìm. Ọ̀tọ́ wá níbi kìtàbí maknún. Kìtàbí maknún. Ó tún wá kì sókè pé láàárá mọ́sù ìlànà mọ́tọ̀ záàrù. Ọ̀wá dákẹ́ bẹ̀, ó tún níbo ló ti wá. ọlọ́ni iná wúlá Kùránù Karim ẹlọ ma kú tíra tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yìí tíra alákùnlé ní o èyí tá a fẹ́ lọ bẹ̀ ń bẹ̀ o náà ni wípé wọ́n ní irun wà mm-hmm. fẹ́ wò pé ní irun wà nínú báwo lórí mm-hmm. èyí tí ní irun wà nínú náà tó sọ kalẹ̀ rẹ̀ ń kì mm-hmm. mọ̀ pé ẹni tó ní ọ̀rọ̀ ní ní ọlọ́run ní ẹlọ́mà fí ọ̀rọ̀ mi ti ń bẹ̀m̀bẹ̀ lákúránù kẹrìm ọlọ́run ní kùránì kùránì tẹ́ wọ́n ní kẹrìmù ní hmm. alápọ̀lẹ́ ni ọba àpọ̀lẹ́ ni àìgbé kùránì sílẹ̀ àìyẹ ìyálò kùránì bọ̀ bá lọ fẹ́ ìyálò kùránì wọ́n lọ́yẹ̀ ìyára rẹ̀ bí ò jẹ́ pé ayé rí bọ́ ìyára rẹ̀ báyìí yọ́ hàn padà pé ẹni yẹ̀yẹ́ ní ọ̀pọ̀ اللهم صل في كتاب مكنون في كتاب مكنون رنو ويتوا ويتا داب بنتا قمالي ناني وينا في كتاب مكنون لا يمسه إلا المطهرون لا يمسه إلا المطهرون اللهم صل في كتاب مكنون اللهم صل في كتاب مكنون èyí tó bá jẹ́ white ẹnì kí n fi pé mú náà àti kùránì white ju white lọ. لا يمسه إلا المطهرون ثم القرآن وهو جواية الله يسمع هو تنزيل من رب العالمين تنزيل من رب العالمين إيه كانوني سورة البروج آية 21 22 الله بعض بل هو قرآن مجيد بل هو قرآن مجيد الله نبي مجيد ونقرآن بل هو قرآن Ṣé máa ń pé kábíyèsí rẹ̀ alùkùránì ní ìjẹ́bẹ̀ wọn? Hmm. Bàlùmúwà Kùránù Màjíìd. Ọ̀dá wà lásán fi láwòhín máa fún. Ìláwòhín máa fún. Eh, ọba security lọ́wọ́ fún Al-Qur'an hmm. eh, gbogbo nǹkan tó bá ti ní ìlà yìí wọ́n fún security eh, ọlọ́wọ́ ẹ má wulẹ̀ wo Al-Qur'an pé anybody lè wọnú ẹ̀bù sí wò Qur'an tẹ́ wọn ní fi lawhin mahfuz fi lawhin mahfuz nígbà tá Al-Qur'an wá rí báyìí Al-Qur'an alákùnrin alkùránì àbí alkùránì kábíyèsí alkùránì samasangudu alkùránì rákàdédé alkùránì ìjẹba nù hmm. kódà ojú gbogbo ta awé nù àfẹ́lẹ́ ń sútùmọ̀ alkùránì sí yín ni hmm. alkùránì tàwọn apọ́nlé báyìí káwá sọ yí pé irun hmm. wọ́n fi wọ́n ó sì ọ́ bá irun ẹ̀jẹ̀ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ wa léèrè pé sí irun lápọ̀nlé hmm. tí nǹkan bá ní yìí nǹkan yìí láfi síbẹ̀ sí ah, irun lápọ̀nlé bí jama ìdáhùn ni wípé irun lápọ̀nlé torí inú hadith àkíkọ̀ an Salman bin Amir Rabbi hmm. Salman bin Amir Rabbi tọ́gbà hadith àkíkọ̀ wa ó ní qala Rasulullah sallallahu alayhi wa sallam nígbà tí ń sọ̀rọ̀ ọmọ tá a bá bí ọ ń sọ̀rọ̀ kó tó bá di jọ́ ẹ̀ máa ṣe ànábì ni wà á mi tó àìníhùl àdà Ànábì ní yọ ọ̀sùta kúrò lórí ẹ̀, hmm. ẹfà kúrò, ẹfà ìgbín kúrò lórí ẹ̀, irun orí, hmm. nà ànábì pè ní kínú, àdà, ìdọ̀tí. ìdọ̀tí ni ẹ mú kúrò sọ́wọ́ ayẹ kọ́wá jẹ́ sí pé àlùkùránì tá a ròyìn tá a fi òkìkí òkìkí rẹ̀ nì tá a fi oríṣiríṣi àwọn òkìkí ìròyìn tá a fi ròyìn rẹ̀ nì kọ́wá jẹ́ sí pé irun tá nàbí sọ pé àmì tó wà ẹ̀yìn wòlé àdá. àmì tó wà ẹ̀yìn wòlé àdá. tánàbí ni ẹ mú sùtà kú lórí ọmọ àwọn àdá ká hmm. bí ìgbà táà ń yẹ̀yẹ́ kí ni. ìjà fún alákòjú ètò súnmọ́ wa àpẹẹrẹ rẹ̀ náà ni fún oúnjẹ tá ń jẹ gbogbo nílà káyà ayé lọ́mọ̀ fún oúnjẹ lápọ̀nlé tó jẹ́ pé náà ṣẹ̀rẹ́ àìsíláàmù tó bá lọ lójú ọ̀nà tó bá róúnjẹ kan táwọn èèyàn ń tẹ̀ mọ́lẹ̀ mú kó kó fi sí bí ayé tàbí àwọn èèyàn ti ní tẹ̀ mọ́lẹ̀ torí oúnjẹ níyì nínú ṣẹ̀rẹ́ àìsíláàmù hmm. gbogbo ọlọ́pọlọ pípé náà máa fún oúnjẹ níyì hmm. gbogbo aláma fún oúnjẹ níyì lọ́jọ́ gbogbo ẹni tó là káyà ẹ̀ pé lára oúnjẹ irun níbẹ̀ ó wà sí wá jẹ́ sí pé irun láwà àsọpá máa bá nínú ẹ̀sìlàkàrí ẹ̀yìn rẹ̀ bákan náà ọ̀rọ̀ tí wọ́n gbé wá yìí yọ́ máa jẹ́ sí pé à ń polówó alìkùránì fáwọn kèfèrí hmm. torí pé coronavirus kò mọ́ mùsùlùmí nìkan ah, bí ṣe ń ṣe kèfèrí lọ́sẹ̀ bẹ́ẹ̀ náà ní ṣe mùsùlùmí náà ní ṣe tàbá wá ní irun mẹ́ta lábà nínú alìkùránì tàbá ti mú tàbá ti fi wẹ̀ tàbí tàbá ti mú corona virus jọ lọ mo rò pé gbogbo àwọn kèfèrí gbogbo wọn náà wọ́n sàrí wa yùn àti Joseph yọ wà àtògùndélé yọ wà kìtópà yọ wà gbogbo àwọn èèyàn yẹn wọ́n máa wá wà alukoran wọn àlọ́ máa gbé alukoran gbogbo wa náà sì mọ̀ pé kèfèrí ọ̀yẹ́ kọ́ máa gbé alukoran point mi lára àwọn ọ̀rọ̀ tí wọ́n gbé wáyé wọ́n ní tí wọ́n bá ti fi ọrùn sínú omi wàá mú ṣé hmm. àmì ìṣẹ̀mọ̀ mi wọ́n ní wàá mú hmm. gẹ́gẹ́ bí n ta awí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé irun táwọn òun ni àdà ìdọ̀tí ni mímu omi tí wọ́n wà nínú ẹ̀ lásán láìjẹ́ sí pé ọkọ̀ fẹ́ fi ṣe ìwòsàn ẹ̀dá tí ẹ̀dá rẹ̀ bá jẹ́ ẹ̀dá ènìyàn tó pípé pérépéré dáadáa kò ní fẹ́ mú lónìí bẹ́ẹ̀ ìyẹn nígbà tó bá mà pé irun èèyàn ni hmm. báwo wá ní tó bá jẹ́ sí pọ̀ ọmọbi tí wọ́n ti wá kí ló fi yọ pé bóyá rán ẹlẹ́dẹ̀ lọ́wọ́ àánú kùránì tó hmm. bóyá rán ajá lọ́wọ́ à ń bẹ̀ hmm tó bá jẹ́ sí pé wọ́n bá rí irun nínú kùránì tí ẹ tó ti mú hmm. tàbí ó fi wẹ̀ hmm. bóyá arun ajá lọ́wọ́ àmì tó rí bóyá arun ẹlẹ́dẹ̀ lọ gbé wábẹ̀ fún fún oh, mọ́ wá ń sọ fún ọ yí pé tó bá jẹ́ sí pé wọ́n fi rú nǹkan báyìí wo coronavirus la yaziduka illa fayruza eh la yaziduka illa fayruza min mun kan tó ń wò ito lọ pé yan bóyá ran ẹlẹ́dẹ̀ ló mú hmm. bóyá ran ẹja ló mú eh corona virus dára yóò tún máa increase o le na ta tún eh orí ti sai so pa naam nígbà náà báwo wá ló sì wá máa mu omi tó jẹ́ sí pé irun wà ńbẹ̀ tó mọ bí tún yin ti wà ah mo rò pé nílàákàyè ènìyàn tó bá ronú sáàrin kò nígbà wọlé lọ́wọ́ alẹ́ tó lẹ́sìn náà ti wà gbà hmm. náà irun táwọn wí ní níbo ló ti wá o ta ló ní irun náà tí irun èèyàn ní àbírun àlejò àbírun ẹranko sílẹ̀ ló ti wá sínú kùránì ni àbọ̀wá láti sámà ní péèjì wo ni wọ́n máa bọ́ sí tó bá yẹ pé péèjì ẹ̀ bá ń ti yàtọ̀ ajá sí pé rọ́ọ̀yìn péèjì kan rẹ̀ yọ máa bọ́ sí fẹ́ bákan náà nọ́mbà mẹ́ta tẹ́ wí ìgbẹ̀ ti rí ìgbẹ̀lẹ̀ ti rí nọ́mbà mẹ́ta tẹ́ wí ní ẹ̀bá wá fi sínú omi sẹ́ẹ̀ká ní òmú ní àbí ọmọ mú lọ hmm. tó bá ipé bá mú lọ ó mà dánwò lọ ní náà báwo ló ti wá wọnú àlùkùránì lọ hmm. ṣé irun lápá tí ó fi sí kùránì àbófò wá ẹ̀sìn làkàyẹ̀ yẹn ni hmm. ìdánilélẹ́yìn ni wípé báwo ni wọ́n sí wá ń rí irun nínú àlùkùránì tiẹ̀ torí pé àwọn èèyàn sọ wípé ọlọ́run lọ́mọ ikọ́ ìta àgbà nígbà tí ó ti fẹ́ pọ̀ jù lẹ́yìn pé ká kúkú ṣe àlàyé ẹ̀ fáwọn èèyàn náà hmm. báwo ni irun ṣe wọnú Al-Kùránì ti torí pé ààrẹ ìjọba sọ pé ah àwọn bàbá yọ ọmọ kankan o èmi sí mọ bá o jẹun fún ọ láńtà ibi tó ti rí irun nínú Al-Kùránì hmm. irun ò sí nínú Al-Kùránì o hmm. ìdáhùn ni wípé nígbà tó gbàgbọ́ wípé irun bẹ nínú kíni wọ́n ní tó bá ti sí ọkọ̀ọ̀kọ̀ gbàgbọ́ náà tọ́bọ́ wá gbàgbọ́ tá ìwọ náà wá lọ gbé kùránì rẹ̀ torí pé tó mọ́ lọ gbé kùránì rẹ̀ wọ́n ti kọ́kọ́ gbàgbọ́ nù nípa ọba àwọn tọ́ bá ti lọ gbé àlù rẹ̀ nì lọ́mọ yìí pé ṣètọ́nù ti wọlé ah, lọ́mọ pé irun pínpín rẹ̀ yìí ọ̀nbẹ̀ eh, ń bẹ̀ o ṣùgbọ́n ní tó ń ṣẹlẹ̀ sí ọ̀rìn yàn irun ojú rẹ̀ yìí irun ojú rẹ̀ pínpín àbí kí láǹpín irun awọ ojú yìí yóò fà kan yọ síta hmm. àbí kọ́ lọ fi irun kan síbẹ̀ fún ọ yóò wá sí ganga hmm. kì í sínú kan lọ́wọ́ ọ wà máa rí bí ẹni pé náà ni ọ̀rìn bẹ́ẹ̀ tó bá jẹ́ sí pé ọba ka ayatul kùrùsí hmm. tàbí ń tọ́jú ayatul kùrùsí hmm. lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ ti kọ́kọ́ ṣubú nípa ọgbà wọn gbọ́ pé mẹ́mẹ́ tó bá wá kà ó rí pé ò ní rí ohun kankan mẹ́ rí pé irọ́ pátápátá ni náà ẹ lọ́ máa yí pé ète yìí àní pláàni yìí kéèyàn máa rí ní tí ọ̀sẹ̀lẹ̀ yìí ìkan nínú àwọn ìlànà ṣètọ́nù hmm. tó máa ń lò láti fi sọ àwọn ènìyàn gbogbo wa náà sì mọ̀ pé ọ̀gá ọ̀tá àwọn ọmọ ànábì Adam alayhi salatu wassalam tèmi àti wọ́n tún gbọ́ mi jẹ́ kan nínú wa yìí ká lọ mọ̀ pé ọ̀gá àwọn ọ̀tá wa òun náà ní kí ni ṣèṣọ́ sọ́tún àwọn ọ̀tá yà 22 ọlọ́run sọ pé ẹ lọ́mọ pé ìjọta tí ṣètọ́nà jẹ́ ọ̀tá fún yín kìí ṣe nọ́mà ò kìí ṣe ordinary ọ̀tá o ọlọ́run sọ pé inna shaytana lakum aduwwun mubin. inna shaytana lakum aduwwun mubin. Verily, Shaitan is an open enemy unto you. Oh, verily, náà ni ẹ̀. Hmm. Dájú sáká yìí. Suratu Yusuf, àyà karùn-ún, ọlọ́wọ́ bá sọ pé, Inna shaitana lil insani aduwwun mubin. Inna shaitana lil insani aduwwun mubin. Verily, Shaitan is to man an open enemy. Torí pé ọmọ mú ọmọ Ádámà díẹ̀díẹ̀. Step by step. Tó bá ti tẹ̀ tẹ̀lé ń bẹ alákọ̀ọ́kọ́ yóò fi ojú pẹ̀lẹ́ kejì nígbà tó ń tẹ next next next nínú eh, fóònù ẹ̀ bẹ́ẹ̀ ni ṣètọ́nù sí ọgbọ́n ah, ah. àbí tí mú ìyàn gòkè ah. òkè ṣètọ́n eh, òkè àdánwò ìparun àti mú ìyàn wọ̀ yọ́ máa mú ìyàn lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá ti wá fọkàn balẹ̀ pé o ti kọ́kọ́ mú irun náà o fi sínú omi omú o sì fi wẹ̀ hmm. o tún bọ̀ wá padà hmm. yóò tún wá sọ fún ọ yí pé ntọ́kànnì sí ni pé déédéé bíi page dídí ti péjì ló bà mọ́ ó sì ti kọ́ pa ọ́ láti rí pé ibi tí péjì tí wọ́n yẹn wà nínú Al-Kùránì kọ́ fàyà ah, ah, tó bá ti fàyà yóò wà sọ pé kọ́ lọ fi péjì yẹn sí nǹkankan yóò wà máa bá ọ lọ díẹ̀ díẹ̀ títí tí ó fi jìyàn sínú kófìrì kéfèrí ẹ̀rọ màdájú sáká rí pé káfíhàn sínú Al-Kùránì kí yóò fẹ́rún sínú kí ni ká lọ mọ̀ yí pé ìhánà ni ọyẹ̀ yà Al-Kùránì ọgá bó jẹ́ sí pé làákà ètò pé kò ní gbá kí wọ́n wọnú oúnjẹ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọyẹ̀ kó yí wọ yí pé fífi irun sínú Al-Kùránì ọpọlọ tó pè ọ̀bọ̀dọ̀ bá wọlé àtàbílẹ̀ pé Al-Kùránì ga tako kí wọ́n wà ní al hmm. ọlọ́run yà Al-Kùránì láì mẹ́yà Suratul Waqi'a àtàkílẹ̀ ẹ̀gẹ́ innahu Al-Qur'anun Karim fi kitabin maknun innahu that this is indeed an honorable recitation in the book of Quran. في كتاب مكنون. It is a book well guarded with iron in the heaven. لا يمسه إلا المطهرون. Which that book with Allah, none can touch but the purified. تنزيل من رب العالمين a revelation from the Lord of the Alamin, man can gain and all that it is. Bákan náà sọ́tùrù Buruj one and 22 ọ̀nà ọ̀bá sọ pé bal huwa Qur'anun majid. Bal huwa Qur'anun majid. This is the glorious Quran. في لوح محفوظ. Inside in the preserved tablet. Tọ́ba di ìpàdé tó ń bọ̀, insha Allah, a tún sọ àwọn nǹkan mi táwọn èèyàn tó ń ṣe níbàjẹ́ lákòókò ìṣẹ̀lẹ̀ tá a wà yìí nínú ẹ̀ ni pé àwọn èèyàn wọ́n ní wọ́n fi gap síbi sáfù wọn wọ́n fẹ́ kí ọ̀ràn wọn ní mítà kọ̀ọ̀kan níbẹ̀ nínú sáfù àgbọ̀n yẹn kó ti pọ̀ nílùú Òṣogbo báyìí lọ́wọ́ bá ìyẹn ni ó tẹ̀lé eléyìí eléyìí ni part one ẹ máa retí part two insha Allah ta'ala assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum